ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún olódùmarè mo gbé ọlọ́run ga fún orí ọ̀fẹ́ fún ààbò rẹ̀ lórí ayé wa gbogbo mo gbé e ga ẹni tó gba ọkàn wa ilé wa kúrò lọ́wọ́ àwọn olùṣe búburú ògo ni fún orúkọ olúwa mo súre fún ọ láàárọ̀ yìí títún ṣe ọ̀sẹ̀ titun mìíràn láti orí òkè agbára ọlọ́run lórúkọ jésù kristi ni mo fi ọ̀ràn rẹ lé olúwa ọlọ́run àwọn ọmọ ogun lọ́wọ́ bí o ti ń lọ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ jésù àánú ọlọ́run tí kò ní òdiwọ̀n lórúkọ jésù kó ṣiṣẹ́ fún ọ lọ́sẹ̀ yìí lórúkọ jésù kristi ti násárẹ́tì ipò tí ayé fi ọ́ sí tá ní ipò àìnírètí àánú ńlá ọlọ́run kó gbé ọ kúrò níbẹ̀ kó sọ ẹ́ di ọlọ́pẹ́ kó yí ìtàn rẹ padà lọ́sẹ̀ yìí kó sì yí padà sí rere lọ lọ́sẹ̀ yìí lórúkọ Jésù kó lọ rí àánú gbà ìwàláàyè Ọlọ́run Ọlọ́run Olódùmarè ẹni tó ní ayé àti ọ̀run ó ní mo pè láti dàpọ̀ mọ́ ọ bí o ti ń lọ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí láti sọ gbogbo ìṣòro níwájú rẹ lọ́sẹ̀ yìí di ìtẹ̀mọ́lẹ̀ lórúkọ Jésù Kristi gbogbo ohun tó sọra rẹ̀ di ogun níwájú rẹ ìwà láàyè ọlọ́run ó dá sí lónìí lórúkọ jésù mo wí nínú ẹni tó ní ayé àti ọ̀run ìwọlẹ rí kàn bí o bá lè rí àmì ńlá ṣe gbogbo tó ha ọmọ gágá tó ha ọmọ ojú kan iná ọlọ́run látòkè wá ó yá kó run ó dànù níwájú rẹ gbogbo àpá tí ayé fi sí ọ lára gbogbo àpá tí ọ̀tá fi sí ọ lára àwọn àpá ogun lórúkọ jésù kristi láàárọ̀ yìí ẹ̀jẹ̀ calvary ó nà án dànù ẹ̀jẹ̀ calvary ó wẹ̀ ẹ́ dànù olúwa ọlọ́run àwọn ọmọ ogun yóò jà fún ọ lọ́nà gbogbo tí o ti nílò ìrànlọ́wọ́ rẹ̀ lórúkọ jésù yóò gbà ọ́ lọ́wọ́ ogun àti lọ́wọ́ àìnírètí gbogbo lọ́wọ́ ogun àìnírètí lọ́wọ́ ogun aṣọ ayọ̀ ẹni dòfo lórúkọ jésù yóò jà fún ọ mo wí nípa tiẹ ìrètí ayọ̀ rẹ kò ní dòfo yóò sọ ìmọ̀ ìkà dasán lórí ayé rẹ yóò sọ ìmọ̀ èṣù dòfo lórí ìdílé rẹ yóò sọ ẹ̀gàn rẹ dògo yóò fi àánú àti orí ọ̀fẹ́ rẹ̀ parí gbogbo àwọn iṣẹ́ gbogbo pátá tó dáwọ́lé fún ògo rẹ̀ gbogbo àwọn project yẹn gbogbo àwọn tó ti tó gbogbo àwọn abandon project ìwà láàyè ọlọ́run agbára ọlọ́run lórúkọ jésù yóò parí rẹ̀ ọlọ́run yóò pèsè fún ọ bí olùṣọ́ àgùntàn rere bí olùṣọ́ àgùntàn rere ti ń pèsè fún àwọn àgùntàn rẹ̀ yóò pèsè fún gbogbo àìní rẹ̀ gbogbo ohun tí òkùnkùn fi dè ọ́ iná ọlọ́run rún dànù lónìí ọlọ́run yóò fi ọ̀nà rẹ̀ yóò fi ṣe ìyanu yóò fi ọ̀rọ̀ rẹ rú ọ̀tá lójú ọ̀rọ̀ rẹ yóò já sọ́pẹ́ lórúkọ jésù wàá ṣe rere lọ́sẹ̀ yìí ò ní farapa lórúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun ò ní ṣòfò ẹ̀mí ò ní ṣòfò ara ìjì iná kò ní jà ọ́ ìjì adigunjalè kò ní jà ọ́ lọ́sẹ̀ yìí ò dààmú lórúkọ jésù olùgbàlà ìbànújẹ́ ayé di èèwọ̀ rẹ nínú ilé rẹ lórúkọ jésù ìkorò di èèwọ̀ nínú ilé rẹ mo wí nípa agbára ńlá ọlọ́run gbogbo àwọn olóore rẹ àwọn aláàánú rẹ àwọn olùrànlọ́wọ́ tèmi náà àwọn aláàánú mi lórúkọ jésù olùgbàrà lọ́sẹ̀ yìí wọ́n ní kàgbákò àánú ọlọ́run lórúkọ jésù kó lọ mú ọ kórè níbi tó fúrúgbìn lọ kó o sì gba ìpè ayọ̀ lórúkọ jésù ohun táyé ohun tí kà ènìyàn ohun tí ayé tí wọ́n fi ń gba omijé lójú rẹ ní ìkọ̀kọ̀ lórúkọ Jésù lọ rí ẹ̀rí ìyanu gbà ọ̀sẹ̀ yìí yóò dùn fún ọ tìletìle rẹ lórúkọ Jésù yóò dùn fún ọ ọ̀sẹ̀ yìí yóò sàn ọ fún rere lọ kó o sì ráàánú gbà ògo ni fún Ọlọ́run wa àlàáfíà ni fún ọ lórúkọ Jésù àlàáfíà ni fún ilé rẹ ìrìn àjò rẹ lọ́sẹ̀ yìí àlàáfíà ni fún ọ ìbùkún ni fún ọ nígbà tó bá ń wọlé ìbùkún ni fún ọ nígbà tó bá ń jáde ìbùkún ni fún ọ gbogbo tí í ṣe tiẹ̀ lọ́sẹ̀ yìí lórúkọ Jésù Jésù Olúwa wa bí o ti ń jẹ àwọn ìyanu Kristi nínú ìrìn àjò rẹ lójoojúmọ́ má sì gbàgbé pé ayé ti ń lọ sí òpin báyìí fi gbogbo ìgbà àti gbogbo àkókò kó o fi wà ní ìmúra sílẹ̀ bíi ọ̀kan lára àwọn ọlọ́gbọ́n wúńdíá márùn-ún mo kí wa wípé a kú ìfojúsọ́nà fún dídé jésù olùgbàlà lórúkọ jésù a ó jọrọ̀ ayérayé a ó láyọ̀ ayérayé lórúkọ jésù yóò dára fún ọ fi àdúrà yìí ránṣẹ́ sí gbogbo àwọn tí o fẹ́ tó o ní tó o sì mọ̀ bó o ti ń ṣe lórúkọ jésù olùgbàlà yóò dára fún ọ àlàáfíà ni fún ọ.